ìsìnkàwé tẹ̀síwájú sá. Ah, ìmọ̀ràn ìmọ̀ràn mi fún Àgbàlá Gabriel ni wípé kọ́lọ́n kó kó ṣe dáadáa fún wa àwọn àtàgbàlá Gabriel àìjẹ́ lẹ́sìn kan náà hmm. we are not in the same page hmm. Àgbàlá Gabriel Christian eh, Christian ni àwa mùsùlùmí ni ni wa God òdodo ni a máa sọ òun dáadáa dáadáa làgbàlá Gabriel ṣe fún Muyideen tí kì í bá ṣe àgbàlá Gabriel kò sẹ́ni tí ó máa mú ìdí ó dẹ̀ ṣe dáadáa yẹn ó kọ́lé fún tẹ́ẹ̀rí tí gbogbo wa rí ó gba ṣọ́ọ̀bù fún ní àgbàlá Gabriel wá rí ten million náà ó fẹ́ yàwó fún ó fẹ́ yàwó fún ó tún rí yín ó tún rí yín fún àgbàlá Gabriel wá rí five million ó rí ten million ah, ah, ah, tágbàlá Gabriel ò bá gbé wá ṣé wọn ò dáwó fún un. Hmm lẹ́ni tí ń ta tẹ́tẹ́ tí ń mutí tí ń ṣe oríṣiríṣi káàkiri àwọn èèyàn agbèjáde ń bá náà bí Àgbàlá Gabriel náà ó máa ń na mú ìdí ìyẹn làwọn ò support hmm. ṣe gbọ́ mi ìyẹn làwọn ò support arákùnrin yẹn náà dẹ̀ tọrọ ó make apology pé gbogbo ayé ẹ̀jọ̀ ẹ̀ foríjì mi kí lóò ló tó kù làá fi wá sọ fún mú ìdí pé ókè ó ló ti di mùsùlùmí you are welcome inú wa dùn mo mùsùlùmí. ṣùgbọ́n má wàá torí pé o di mùsùlùmí yẹn gbọ́miyé má torí pé o di mùsùlùmí yẹn kó wàá máa bú Àgbàlá Gabriel a ní ṣe kí ni a ní sọpọ́ọ̀tì ẹ̀ a ní sọpọ́ọ̀tì yẹn o ìyẹn là ní support ìyẹn là support ló fi di wípé wọn rò pé ẹ eh, bóyá ẹ eh, àfẹ́ràn kíni rárá rárá mùsùlùmí ni wá mùsùlùmí ni wá.